السلام ورحمة الله وبركاته ìtẹ̀síwájú lórí àlàyé tó ní ṣe pẹ̀lú ọlá ńláńlá àti àwọn ẹ̀san tó tóbi àti ipò tí ń bẹ fún oṣù àwẹ̀ Ramadan láti bí ọjọ́ méjì sẹ́yìn láti bẹ̀rẹ̀ sí sàlàyé hadithu Abi Hurairah radiyallahu ta'ala anhu ó gbà wá látọ̀dọ̀ ànábì ànábì náà gbà wá látọ̀dọ̀ ọlọ́run a sàlàyé lórí àdìsí wípé gbogbo ọ̀rọ̀ ànábì tó bá ti fi ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ànábì bá ní qala Allahu. عز وجل قال الله تعالى من الضلات دولون حديثي ولما نقول الحديث القدسي بكاكو الحديث الإلهي ọ̀rọ̀ tó ṣe pé anabi gangan ó gbà wá direct bóun náà ṣe gbọ́ látọ̀dọ̀ ọlọ́run. hadisi ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú alukurani òun ni pé alukur'an jibrilu ní sọ̀kalẹ̀ ní ká fúnṣẹ́lá muhammad salawatullah wasalamu alayhi ṣùgbọ́n alhadithul kudusi anabi ọgbọ́ direct látọ̀dọ̀ ọlọ́run yóò gbọ́ báyìí ọlọ́run ọgbọ́ sọ báyìí gẹ́gẹ́ bí àdìsù yá ìbáàdí ẹ̀yẹn rú mi ẹ̀rí kánibí sọ pé ọlọ́run ọba ni yá ìbáàdí. ẹ̀yin rú mi kullukum bọ́ọ̀lùn illa man oyin ní ẹni àánú àfẹnitẹ́mi ọlọ́run ọba bá fọ́nà mà fastahduni ahdikum ẹ máa wá ìmọ̀nà lọ́dọ̀ kí lè máa sàmànà yín irú àdìsí kò sí ọ̀dájú wípé ọlọ́run ọba pe àwọn ẹrú ẹ̀ pé ruo ya wa kpọrọ ya eji ruo ya nye adizihi anabi taa fitiri ọsọ dọla onye nkwonye alahu azizu wa jala ọlọrọ ọba sọba ya pe kpụ ya kpụ ya kee ndị nkan ndị bara hama ije ta adịla anyanwụ anka ha adizihi abi ghọrọ ịra ya awọn abalị aka bụ anabi ni àwọn abala kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn bó ṣe rí torí wípé àwọn abala kan bẹ́ẹ̀ kò pọ́síbù kó jẹ́ pọ́rọ̀ ọlọ́run kó jẹ́ pọ́rọ̀ ọba ló sọ pàápàá jùlọ gbólóhùn gbẹ̀yìn lọ́wọ́ gbẹ̀yìn àdìsí tí ànábì ní wọ̀lẹ́bí nafsu muhammadin biyadihi ànábì ní mo búra. pẹ̀lú ọba tí ẹ̀mí Muhammad bẹ lọ́wọ́ ẹ̀ ó sì wà papọ̀ mọ́ hadisi yìí irú eléyìí kò pọ́ńtébù kọjá ara hadisi kò lọ sí yìí òun ló fi ṣe pé a pe àkíyèsí wípé apá kan nínú ọ̀rọ̀ yìí ó jẹ́ kudusi tọwọ́ dàrẹ́ látọ̀dọ̀ ọlọ́run apá kan ń bẹ ọ̀rọ̀ hadisi nabawi ọ̀rọ̀ tànàbì salawatullah wa salamu alayhi ìyẹn ni pé tá a bá ń ṣe yàtọ̀ níbi gbólóhùn alfáàbì alhadith àwọn gbólóhùn hadith ìpè ọ̀kan là ń pè ní kúdúsí ọ̀kan là ń pè ní nábáwí ó sì ní ìtumọ̀ tí méjèèjì tó ní àti yàtọ̀ tí ń bẹ láàrin wọn. tọ́ èyí tí a fi pe àkíyèsí gẹ́gẹ́ bí tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ẹ̀rí pé lánàá gbàtọ́lọ́wọ́n bá ní kúlù amẹ́lí ní ádámẹ́lá gbogbo iṣẹ́ tó máa nábì ádámà bá ṣe òun ló lẹ̀san rẹ̀ òun ló lẹ̀san rẹ̀ ànábì wa ọlọ́wọ́n bá wa ní ilà sọ́wọ́ àyàfàwẹ̀ fa innahu li wa ana ajzi bi èmi ni mo ní èmi ní sì sàláwẹ̀ lẹ́san àfi sọ pé ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ dára ló ń bẹ púpọ̀ ọlọ́run lòun ní àwẹ̀ òun lòun san aláwẹ̀ lẹ́sàn àwọn iṣẹ́ yòókù ńkọ́ la fi ṣàlàyé bíi márùn ọ̀rọ̀ la kó wá lánàá ìyọ̀rọ̀ àwọn onímọ̀ gbé tó túmọ̀ sí mi tó túmọ̀ sí mi ó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wọn tún jù bẹ́ẹ̀ lọ. ọ̀kan náà àwọn olùmọ̀ al Hajar aleyhi rahmatullah ó ní tóun gan rí ní àkọọ́lẹ̀ táwọn olùmọ̀ ní tó túmọ̀ sí mi ó tó mẹ́wàá. òun tún wá ka àwọn ọ̀rọ̀ kan bóyá kára fẹ́ ọ̀kan àbí méjì kún lára ẹ̀ òun ni ọ̀rọ̀ táwọn onímọ̀ kan sọ wípé ìtumọ̀ asọ́wọ́mọlé wà á na ajíze ìdè èmi ni mo láwẹ̀ èmi ní sì san aláwẹ̀ rẹ̀ sàn wọ́n ní rẹ̀ ni wípé nínú gbogbo iṣẹ́ tí ọmọ ènìyàn bá ṣe níṣẹ́ rí lọ́mọdé á sàtẹ̀dánù. mọ̀jà sàṣe ṣòfò mọ̀jà fiṣẹ́ wa káfí káfí tánà àwọn sẹ́kàn bẹ ọmọ ènìyàn mùsùlùmí òdodo ni o yóò fi ọ̀nà sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀kálùjì báyìí. ìfọ̀rọ̀ ó ti máa bù fún un ẹlòmíín wá ń bẹ níṣẹ́ rẹ̀ ti pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ yìí yóò padà wá jò kalẹ̀ tí ò ní níṣẹ́ rí mọ́ yóò sì padà dọ́mọ náà òun làná fi pè ní alimofule àwọn tó jò kalẹ̀ ń kí fún òun ṣiṣẹ́ rí iṣẹ́ rí bẹ̀rẹ̀ gẹ́dẹ́ ṣùgbọ́n ń da gbogbo ẹ̀pọ̀ náà ni àbòsí ń kọ́ jàǹbọ́ mi ènìyàn ń kọ́ ìtẹ̀jẹ̀sílẹ̀ ń kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn onímọ̀ wa ní gbogbo iṣẹ́ rí tí ẹrú bá ṣe gbogbo ẹ̀ ló lè fi ṣe ìparun o ló lè fi san gbèsè wọn la fáwọ̀ ẹ̀nìkan tó bá di pé wọ́n ní ọ̀yá ẹ̀kọ́ àwọn iṣẹ́ rí rẹ̀ wá torí kò sábò sí ń jọ́ náà kò sì sí nǹkan míì tí yẹn fi di àfiṣẹ́ ìṣẹ̀rí náà àtúnfi kan tún mú pọ́ṣán ká tún mú apá kan nínú iṣẹ́ ewu ẹni tí èèyàn jẹ ní gbèsè ká tún di ìmá téèyàn lọ́kọ̀ sọ wá ń bẹ̀ ọ̀jẹ̀ má ṣe wá lálá ṣe dànù láì tó méjì olúwa bí tá a ti lọ irú eléyìí tó bá wa ṣẹlẹ̀ wọn láwẹ̀ nìkan lọ́rùn àsọ́wọ́mọ yìí èmi wọn láwẹ̀ má débi àwẹ̀ jẹ bí yẹn bá ń fi bí ọmọ ènìyàn tí tí tó ṣàṣedànù tí máa ń fi iṣẹ́ rẹ̀ ṣòfò tí fi ń ṣe sàárà kò fi ṣe sàárà o tí fi ń ṣe ìtanràn kò ní débi tá a wẹ̀. àwọn olùmọ́ni tún inú asọ́mọlì wà á ná àjèjèlè wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ míì tó yàtọ̀ sílé ẹ̀rí nínú ẹ̀ kàmẹ́yọ̀ kan wá sí káyọ̀ kúrò níbi abala yìí wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé gbogbo iṣẹ́ tó máa nábì ádámà bá ṣe làwọn màláìkà ni wọ́n lè máa kọ́ pé ó ti tún ṣiṣẹ́ rí báyìí ó ti tún ṣiṣẹ́ rí báyìí ó ti tún ṣiṣẹ́ rí báyìí àmọ́ káwẹ̀ kọ̀ hàn sí wọn torí pé ibadatun sirriya ìjọsìn kan tó pamọ́ ni ó sì ní nǹkan ṣe pẹ̀lú yàtọ̀ sáì jẹ́ àìmú àìjẹ́ àìmú ọ̀pamọ́ fún àmàláyíkà ṣùgbọ́n ní òdodo ẹ̀ tó ṣe wípé ẹnìkan yìí mọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀túnmọ̀ tó wá lánàá bíyàn bá ṣiṣẹ́ rẹ̀ ní nkálukọ́ mọ̀mọ́ pé alágbájá ń gbìyànjú o bí náà fi láàyè bọ́ pamọ́ sẹ́lómi yọ̀ hàn sẹ́lómi bọ́ pamọ́ sáwọn ó lè hàn sáwọn bọ́ pamọ́ sáwọn tó jìnnà ó lè hàn sáwọn tó súnmọ́ bẹ́ẹ̀ ni hajj sàrà ṣíṣe zaka ẹ̀ẹ́dẹ́gẹ́ni kan ó gbọ́ àwọn ṣẹ̀rí ilẹ̀ sọ́ọ̀ tọ́ nínú ẹ̀ wọ́n lòun ní ètò ní ṣe pẹ̀lú òdiwọ̀n ṣẹ́ alḥasanatu bi'ashri amthaliha bi'ashri amthaliha wọ́n ní ẹ̀san ló ń kálukú tí ń kálukú bá ṣiṣẹ́ rí àwọn èèyàn máa ń mọ̀ pé alágbájá iṣẹ́ báyìí ó ṣe gbá ó gbìyànjú ṣùgbọ́n àwọn ìka tó pamọ́ ni pàápàá jùlọ àwọn tó bá mọ bíyàn ṣẹ́rí arákùnrin kan ó lé ní ogún ọdún fúnra àwọn ó tógójì ọdún nínú àwọn ẹni rè ó sì jẹ́ni tí gbàwẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ẹni tó súnmọ́ jù lára ilé ìyàwó ẹ̀ ìyàwó yìí sì ní màpé ń gbà rẹ̀ tí ń bá ń lọ tí ń jáde lọ láàárọ̀ ó ti dáná ọjọ́ wa ń kọ́ ẹ̀gbẹ́ wa oúnjẹ yìí òun ni ó tọ́jú ìṣìnà tó bá jẹ tán èyí tó bá dábẹ́ oúnjẹ alẹ́ náà ti délẹ̀ o ó sì mọ̀ bí ó ṣe jẹ́ ní sàkóso tíyàwó òfin mà kò sẹ́nìkan tí mà bí ṣe bí ṣe bá lọ nù tí bá di pé kí ni àwọn kò ní jẹun nìkan tó tógójì ọdún ẹni tó yẹ kó mọ̀ síbẹ̀ làwọn ará tó ṣe wá mọ̀ ẹni tó ṣe pé àwọn wọn ṣàdáná ìṣàn gbóúnjẹ jáde ó sì mọ̀ pé ó tètè jáde ibi tá a ti lọ ìbádà yìí ìbádà ìjọsìn tó pamọ́ ni wọn ní ọlọ́run wá fi ní èmi ni mo ní èmi ní sì san aláwẹ̀ lẹ́sàn. àdìsí wa ń tẹ̀síwájú ó ní asọ́mú júnà àwẹ̀tẹ̀ ń wò yìí gàgá ni o júnà tí na ń pè tí yẹn máa fi dáàbò bò yẹn tí nǹkan kan ò ní ṣe yẹn bẹ́ẹ̀ni wọ́n pè kí nìkan ní màjínà tí èèyàn fi jagun tó ṣe pé ìdà ò ní báyàn kankan tí a fi ń kọjú àdìsí wá wá wípé awẹ tẹ́ ń wo yìí gàgá ni ìkọjú yàn ni ìkan méjì ni wọ́n ń kọjú ń kọjú yàn níbi àwọn kankan láyé yóò sì kọjú yàn níbi kankan lálùkìyàmà ìtumọ̀ júnà òun lélẹ́yìí. لأن الصيام يجن الصائم عن الشهوات في الدنيا والآثار gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àtàwọn nǹkan adùn àwọn nǹkan mìíràn tí kó bá yàn àwẹ̀ kọdíyàn kúrò bẹ́ẹ̀ láyé bíbá yìí àwẹ̀ máa kọdíyàn ni ló fi jẹ́ pé gbogbo nǹkan mìíràn ẹ̀rìkó ní kálukú ó ṣe kí ni aláwẹ̀ ìdáwọ́ bẹ́ẹ̀ ni mìíràn ní jíjẹ́ kí èèyàn máa fẹ́ jẹ mìyìnmìyìn ni mímu mìyìnmìyìn ni káàní lọ́kọláya àbáwọn ọ̀rọ̀ kọ́rọ̀ àbáwọn oríṣiríṣi kódà ọ̀rọ̀ sísọ kí èèyàn máa wẹ̀ kọ́sà fẹ́ràn ẹjọ́ kẹjọ́ ẹlòmíì gbádùn ẹ̀ yà á sì wá dákẹ́ bíi kìnnì kan ẹjẹ́ á wá kìnnì kan sọ yóò sá wí nǹkan kan ó sì lè jẹ́ tí ó kó bá a níjọ́ àkèyàmọ̀ ogun tí ń sọ yìí tí ẹ̀ bá wá jáláwẹ̀ yóò máa wá kóra rẹ̀ níjànú àtọ́mú jónà àwẹ̀ tí wọ́n wò yìí gàgà ni o ikọ̀ díyàn kò níbi àwọn àtàm àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan mìyìnmìyì ìyẹn láyé nínú ẹ̀ wá ni pé yóò tún kọ́ dí aláwẹ̀ kúrò níbi iná níjọ́ àlùkìyàmà kò níjọ́ wọ̀ náà lọ́hùn ìtumọ̀ asọ́wọ̀n bí ó ṣe kọ́ dé aláwẹ̀ láti máa fọ́ọ̀lù sínú àwọn tọ́lọ̀wọ̀n ọba ọ̀fẹ́ pápá jùlọ àwọn kan dùn shahwat lè anna anna mahfufatun bí shahwat iná táwọn yìí gbogbo nǹkan adùn adùn tí tí tàyàn níyìnníyìn òun ló rọ kiri kàánà òun ló wà létí tí bèbè náà òun ní súnyàn débẹ̀ ọlọ́nkọ́mọ́sá sọ wa ó yà wá ó là wá níbi náà ọláìpé méjì olúwa. àwẹ̀ ìṣọ̀yàn kò níbi àwọn nǹkan wọ̀nyí ni láyé ń bí tó bá wá rí bẹ́ẹ̀ yóò tún là aláwẹ̀ yóò sì kọ́ kúrò níbi àwọn nǹkan wọ̀nyí níjọ́ àlùkìyàmọ̀ pẹ̀lú gọ́lọ́n ibi báyìí náà ni àtọ̀dọ̀ ó tún kó gbólóhùn àdìsí tí ń tẹ̀síwájú pé fàyídà kánà sọ́wọ́mí fàyídà wàyídà fàyídà kánà yẹ́wọ́mú sọ́wọ́mí àhádìkùn ẹ̀rí fàlàyẹ̀rfó wàlàyẹ̀sọ́b fàyídà wàyídà kọ́tàlàwò. وإذا سابه أحد أو قاتله فليقل إني صائم ògbójọ́kíjọ́ tọba wa wà nínú àwẹ̀ ń ṣe ọlọ́run ní mọ́sọ̀sọ́kùsọ o wọ́n wí kú yìí sáwọn ìkọ́lá bí èèyàn bá bú ọ ìwọ má fún lésì bó bá lóun bó bá tó bẹ̀ jáde ìwọ má bàjá ìwọ sá sọ pé kí ni o. النسائي كنينباو بلوني ونا دارا دوم بي إن شاء الله تعالى يربي تسواجو دورو طلا نو جامع بدادا اللهم إنا نسألك هداك وجعل عملنا في رضاك اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه على الوجه الذي يرضيك عنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك